تعالى وبعد يقول المصنف رحمه الله في الحديث السادس عشر وثلاثمائة وعنه أي وعن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وآله وسلم وقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك متفق عليه وفي رواية يا رسول الله من أحق بحسن الصحبة قال أمك ثم أمك ثم أمك ثم أباك ثم أدناك أدناك ìgbà wa yìí ọjọ́ kan nínú àwọn ìgbà wa ilé tí Abu Hurairah radiyallahu anhu tó gbà látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam nínú rẹ̀ ó ń fún wa nírò nípa bí arákùnrin kan. wọn àdàkọ rẹ̀ nítorí pé mímọ̀ orúkọ rẹ̀ kò lálẹ́kọ́ àǹfààní kan tí ó ṣe fún wa. a sì ti mà wípé ẹni tó jẹ́ sọ̀hábí nínú àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ wọn nínú hadith kò pé kí hadith yẹn. sásọ pé nìkan bẹ́ńbẹ́ tá a dá mà àǹfààní kan ò sí sọ́kàlù nínú ká mú ọkọ rẹ̀ níwọ̀n àti sọ nítorí pé ta ló jẹ́ tí ò jẹ́ ta ló lè wá serú ìbéèrè báwọn táà ní sáǹfààní ń bẹ̀ tiwa nítorí pé ìtọ́jà lọ́dọ̀ tiwa náà ní pọ́rọ̀ tí wọ́n sọ àǹfààní wo la lè rí mú jáde ń bẹ̀ẹ́ wọ́n ní ìrọ̀ ìránṣẹ́ ọlọ́run talẹ́ni náà tó lẹ́tọ̀ọ́ sí ìbáṣepọ̀ dáadáa eléyìí tí ọmọ àtọwọ́ mi wà ta ló lẹ́tọ̀ọ́ sí jù anábì màmá rẹ ni oníbèrè tún béèrè wọ́n ní lẹ́yìn ìyá mi. ta ló tún kàn anábì tún ní ìyá rẹ̀ náà ni wọ́n béèrè tún béèrè lẹ́ẹ̀kẹta summa ni lẹ́yìn náà ta ló tún kàn qala ummu anábì tún dáhùn pé àníṣe ìyá rẹ̀ náà ni wọ́n béèrè tún béèrè lórí ẹ̀kẹ́ ẹni pé summa man lẹ́yìn náà ta ló tún kàn qala abu nana sọ pé bàbá rẹ̀ متفق عليه الإمام البخاري أنت مسلم من وجه جابي حديثي قويا ترارا سي أو حديثي تي أتي ويساجو ما إنو تراي أبين إنو ترى الأدب المفرد إن بيتي وفي شريعة تتي في هواء pé bó tilẹ̀ jẹ́ pé bàbá àtìyá ni wọ́n ti jọ bí wa ṣùgbọ́n ẹ̀tọ́ àti wọ̀ọ́yá ọ̀gá ó lékele ju ti bàbá lọ débi pé dáadáa gan tó bá fẹ́ ṣe sí bàbá àtìyá rẹ wàá ṣe dáadáa ìpele mẹ́ta fún ìyá rẹ kó tó di pọ́ kan bàbá rẹ so irú àwọn àtẹ̀tẹ̀ yìí nínú àwọn àǹfààní tó wà ń bẹ̀ náà ni pé gbogbo mùsùlùmí tó bá láǹfààní àti gbọ́ tó sì lọ jẹ́ ọkùnrin tọ́lọ̀ ń fún lọ́mọ bí táwọn ọmọ rẹ̀ iná láǹfààní àti gbọ́rò hadithi yìí tí àwọn ọmọ sì jẹ́ ẹni tí gbọ́rọ̀ tí fi ṣèwàhù tí wọ́n yé sálágbọ̀gbọ́n tí táwọn ọmọ rẹ̀ bá ń lo irú tó wá nínú hadith yìí láti fi ṣègbésí ayé wọn tó mú kí wọ́n máa fún dáadáa tí wọ́n ń ṣe sí ìyá wọn lájùlọ lórí ètò ń ṣe sí bàbá wọn bàbá ọ̀gbọ́dọ̀ ti torí rẹ̀ bínú nítorí pé ọmọ kọ́ ló ń tẹ̀fẹ́nu rẹ̀ òun kọ́ ló ń ṣe nǹkan tó rò yìí kó wù òun láti ṣe bí ìbá ṣe kó ń tẹ̀lé àṣẹ ọlọ́run àti ànábì sallallahu alayhi wa sallam torí kọ́ náà sọ pé man yuti'i ar-rasula faqad ata'a Allah ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tà ànábì sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé ti Allah. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ọlọ́run ẹlẹ́dàá wa fún ṣàánú àwọn obìnrin pàápàá jùlọ nígbà tóbìnrin bá jẹ́ni tó bímọ àánú ńlá lọ́lọ́run ṣe fún un ẹ wo dáadáa ìbáṣepọ̀ dáadáa ìbágbépọ̀ dáadáa wọ́n ní kí ọmọ ṣe mẹ́ta fún ìyá rẹ̀ kí bàbá tó di kó nípìn ẹyọ kan gbogbo ara rú àwọn nǹkan wọ̀nyí tọ́lọ̀ ń ṣe lófin iná ló mú ni mà wípé ńgbà tí ọlọ́run ní kí wọ́n pín ogún kọ́mọbìnrin ó gba ìdajì ńtọ́mọkùnrin ó gbà tí ìpín ti ìyàwó abáwọn àyàwó ọjọ́ ìdajì irú ètí ọjọ́ ìpín tọkọ bó bá ṣe pé ìyàwó lọ bá kú àti pé gan lọ́pọ̀ àyè kí ìpín ti yá kọjá ààbọ̀ pín ti bàbá lọ́pọ̀ àyè gbogbo eléyìí ń ṣe àfihàn ni gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé oríṣiríṣi ọ̀nà tún wà tí islam là kalẹ̀ obìnrin ó fi máa ṣe àwọn àǹfààní tí bàbá ò ní ní. nísìnyí ìyá rẹ̀ wọ́n ní kó o ṣe dáadáa sílẹ̀ mẹ́ta kó o tó ṣe kan sí bàbá rẹ̀ ẹ wá dúró oore tó ti ṣe ẹ wá dúró dáadáa tó ti ṣe sí ìyá rẹ̀ kó o tó di pé ọ wàá padà fífà sórí bàbá rẹ̀. nínú ìwáyà mi. oni béèrè ó ní ya man axaku bi xusni as-suhbah alẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìbáṣepọ̀ tó sunwọ̀n jù anábìíní ìyá rẹ̀ ni thumma ummuk lẹ́yìn náà ìyá rẹ̀ thumma ummuk lẹ́yìn náà ìyá rẹ̀ lórí ẹ̀kẹta thumma abak lẹ́yìn náà lọ́sẹ̀sẹ̀ wàá kan bàbá rẹ̀ ẹ̀rí pé kan omo kan yẹn. òun wá ní ìwà orúkọ tó gba rọ́fà nítorí pé béèrè ti ń sẹni pé man ahaqqu bi husni suhba ìdáhùn ajá sí pé hiya ummuka thumma hiya ummuka thumma hiya kí ló á dé títí bàbá wa jẹ́ àbáka ń bì tí ò jẹ́ àbóka túmọ̀ àbóka wọ́n á ní túmọ̀ àbáka wọ́n á ní túmọ̀ rẹ̀ ni pé túmọ̀ búrra àbáka túmọ̀ búrra àbáka lẹ́yìn rẹ̀ tún gbọ́rọ̀ sí bàbá rẹ̀ náà lẹ́nu ṣe dáadáa sí bàbá rẹ̀ náà àmọ́ ti yá mẹ́tọ́ ti kọ́kọ́ síwájú náà. ثم أدناك أدناك لين عوين تتسمى يعني تتسمى ما تسمى سي níbi ìbí ti ṣe dàyín pọ̀ nítorí pé ọlọ́run sọ pé wa ulul arhami ba'duhum awla bi ba'din fi kitabillah àwọn ìbídàwà pọ̀ apá kan nu wọ́n súnmọ́ wọ́n súnmọ́ ju apá kejì lọ bẹ́ẹ̀ lòfin ọlọ́run gan sọ nítorí àlọ́ jẹ́ pé ọmọ rẹ̀ súnmọ́ ọ ó ju bàbá rẹ̀ lọ bàbá rẹ̀ ó súnmọ́ ó ju àwọn ọmọ ìyá rẹ̀ lọ àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n súnmọ́ ọ wọ́n ju àbúrò abẹ́gbọ̀n bàbá rẹ̀ lọ wọ́n ju àbúrò abẹ́gbọ̀n ìyá rẹ̀ gan lọ wa ulul arhami ba'duhum awla bi ba'din fi kitabillah ọmọ ìyá rẹ̀ tẹ́tẹ́tẹ́ bàbá kan náà màmá kan náà ó súnmọ́ ju ọmọ bàbá rẹ tí bàbá lásán pa yín pọ̀ lọ ó tún súnmọ́ ju ọmọ màmá rẹ tó kí màmá lásán lọ pa yín pọ̀ lọ so lè jẹba àwọn àwọn tó súnmọ́ jù lẹ́yìn náà ni tó tún pọ̀ wọlé wọn tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé Islam kò gbà kéèyàn máa sẹ̀mí kónkó jábélé pé kò sí tọ́kàn mi pẹ̀lú ẹnikẹ́ni ara mi nìkan mo rí àfìyàwó àfọmọ mi ẹni tó bá ń ṣerú sẹ̀mí bá ń kọ̀ gbádùn nǹkan ń ṣe wọ́n má sì gbé lọ síbítù kò sóògùn tí wọ́n lè lò fúnru rẹ̀ nítorí pé ọ̀dá nìkan gbé ọ̀dá nìkan fẹ́ sáyé wàhálà ti pọ̀ ń jù wọ́n pa jùlọ àwọn tó yẹ pé ìbídà yín pọ̀ àwọn àyíká rẹ ni àwọn ará rẹ ni àwọn èèyàn rẹ ni gbogbo wọn àjẹ ṣetán gbogbo wọn jẹ èèyàn abú kò sẹ́nìkan tó ṣe bá ṣe nu wa wọn nìkan náà lẹni tó kàn dá tó bá gbé fáìlì ẹnikẹ́ni nu wọn tó gbé ẹ wọn lé wọn lórí ibùmọ̀ lọ́nà wọn lé wọn lọ́nà bá ti àá ah, ah. ìwà nìkan ni màláìka Jibril la hawla wala quwwata illa billah torí di eléyìí àwọn bàbá rẹ àwọn màmá rẹ àwọn ni wọ́n kọ́kọ́ súnmọ́ jù ẹlòmíì níbi tí nǹkan dà láàmú dé yóò máa ṣe dáadáa sí gbogbo mọ̀lẹ́bí yóò kó gbogbo mọ̀lẹ́bí mára àyàfi bàbá àtìyá rẹ̀ kò ní fẹ́ rí wọn. àwọn mọ̀lẹ́bí wọn a máa bá bàbá màmá bí ọmọ máa ṣe dáadáa sí bàbá rẹ̀ náà èdè burúkú ni má gbàgbé ìyá rẹ náà èdè kejì ta lẹni tí ọkọkọ mọ ta lẹni tó tu ọwọ́ àtìlẹ ayé kí á sí bàbá àti màmá tá ń bẹ tá ń bẹ aláìlérò rẹ bí kíkọ rántí wọn rántí wọn báwo àníkọ́nà ọmọ gbàgbé wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà apọ́nlé nìyá ká torí kò sí ìyá ká àti olókọ tiẹ̀ kí wò ó tó di pé ìwọ ti ẹ̀dílé ayé bàbá màmá rẹ ò ti ẹ̀jẹun rí àwọn ọ̀wọ́ sọsọ́rùn rí wọn ò rí lẹ́gbẹ́ rí tóbi wá jẹ́ pé ńgbà tí wọ́n dé wọ́n sì wá mú ọkọ̀ tó ń jẹ́ńjẹ́ wọ́n mú ọkọ̀ tẹ́wù ń jẹ́ wọ́n mú ọkọ̀ tí yàrá tí wọ́n máa sùn jẹ́ torí ẹlòmí ọmọ wa rẹ̀ kí ló ṣe kí ló ṣe dání ṣe kí ló ṣe dání kò gbọ́rù rí. wọn a máa fojú tẹ́ńbẹ́lú àwọn òbí rẹ wọn máa fọwọ́ rọ́ wọn sẹ́yìn bàbá rẹ ń bọ́ sọ̀rọ̀ wọn á gbé fóònù sọnù gbé sétí wọn á ní dádì mọ ń bá yẹn sọ̀rọ̀ mọ ń bá àwọn yẹn pàtàkì sọ̀rọ̀ ok bàbá ń kọ́ ó tún wá kọ́ọ̀lù tó sọ pé dáàdì mi ń fẹ́ kẹ́ máa interrupt tí mo máa ń sọ̀rọ̀ ìyẹn ni pé tó bá dìgbà mi ẹ̀ jẹ̀gbà pọ́n àbí kí ni túmọ̀ kí ni túmọ̀ ti lọ ọmọkọ́mọ tó fi ya gara wa lágbà torí délé yẹn gbọ́dọ̀ kíyè sára ó ṣe dáadáa sóbì rẹ̀ wọ́n máa pẹ́ ọ ti yára sí wọn wọn pè ọ lẹ́ẹ̀kan ti dáhùn lẹ́ẹ̀mejì wọn sì pẹpẹ fúru fún wa yàtọ̀ sí pàǹkúnlẹ̀ à ń dọ̀bálẹ̀ o so jẹ́ káwọn òbí rẹ kínú tí wọn náà ti ẹ̀dùn bá bí ma ọmọ dáadáa lọmọ wa kì í sọ ọmọ abú gbogbo òbí ní wù bẹ́ẹ̀ kóun tiẹ̀ rí ìró ìdùnnú yìí gbà kó òun tó kú fọmọ dáadáa lọmọ wa kì í sọ ọmọ abú ó ní wọn bá fẹ́ sọ àmọ rí lágbájá àmọ rí tàmẹdó ẹ sàkó oríire tọmọ yìí èyí ṣe pé bọ̀dá mi ẹ má pẹ́yìn lẹ́bi ọmọ ẹ má pẹ́yìn lẹ́bi ọmọ abú yìí ọmọ abú tí bẹ́ẹ̀ wulẹ̀ ti jà láàrin jà ọmọ abú tí máa sọ̀sọ̀ kú sọ tí wọ́n sọ pé wèrè. wọ́n dùn wò lọ́jà ṣùgbọ́n kò sẹ́ni tí ó pèrú wọn lọ́mọ torí ẹ̀ kíyèsí ara rẹ o ìyá rẹ ọpọnlé ìwọ àti màmá rẹ jọ lọ ọjà ìyá rẹ wá gbé sakasaka Ghana must go lọ́wọ́ ìyá wa ń ra gbábẹ ń ra arú ń ra magi ń ra ayọ ń ra ta ìwọ wá ń sápá ìyá rẹ wá gbé. ghana must go ojú ò tiẹ̀ tí ọ́ ò tíjú èèyàn ọ̀bẹ̀rù ọlọ́run wọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n ghana must go was made for females to be carrying including your mother <laughs> subhanallah bọ́mọ burúkú mi ṣe ṣe nù bá tó ìyá náà mọ òkú tó àwọn ọmọ àdáhùn tá à ń bínú ní ìsìn o ó rò pọ̀rọ̀ gidi ni wọ́n sọ ọmọ pípé wọn sẹ́fù kọ́ ó ti dọ́ máa dáhùn tó ìyá oríyá rẹ ti sọ̀kalẹ̀ nù taxi wọ́n á ń ṣe búùtù ó tètè sáré síbẹ̀ pé bóyá yà mí lọ́lẹ̀ ẹrù tí wọ́n fẹ́ gbé kọ́ ọ bá wọn gbé ọ̀gá yàtọ̀ kan ń wò pé tọ̀ wọ́n á bá gbẹ́rù wọn wọ́n wà lé ìyá wa di ẹrù sórí wọ́n á wò pé yóò inferiorize rẹ tó bá lọ gbẹ́rù cause kò yọ kò yọ sisi sisi tí ń wọ́pọ̀ ọ̀ àrù ìgbà àrù ìgbà àrù ìsìn nìyá fi ràn lọ sùkúlù bá wọn ò ní kọ́ bá àwọn kiri rẹ lọ wọn kàn fẹ́ sọ ọ́nù búùtù mọ́tò pé kí wọ́n fi gbé wọlé ni o ó ti lè fatúro ó ṣe bí ìgbà tó wọn ọ̀rẹ́ ni ti ń rúgbà rúbọ̀ torí kí wọ́n má bàa má lọ́mọ àyọ̀ ń sì ni ìyá rẹ lọ́yọ̀ kó o ṣe dáadáa sí jù ó tún ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀mẹ́ta kó o tó ṣe kàn fún bàbá rẹ ẹ̀rí kọ́ pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti fìdí rẹ́mi torí àṣelọ́lá àṣeganíkò tí wọ́n ń tọ́ka sí fún wa lójoojúmọ́ wọ̀nyí èèyàn mélòó ní í ṣe má èèyàn mélòó ní í ṣe ìwà jẹun ọwọ́ akásẹ̀ lẹ́sẹ̀ ìyá rẹ̀ wọ́n ń palẹ̀ abọ́ mọ́ òun sì ń wòran. because after all ó ti ṣe dáadáa sí wọn náà nítorí pé ìwọ náà ló kúkú fowó gbogbo tí wọ́n ṣe yẹn sílẹ̀ then ṣé kò yẹ kí ni wọ́n dùn pé àwọn ṣe oúnjẹ adúrú rẹ jẹ tàwa la dúró nù rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ àtìyá rẹ. ó tún wá pé àmọ́ mi mo ti jẹun tán abọ́yín ni o <laughs> ah oríṣiríṣi làwọn ọmọ òfò láyè sí ọmọ òfò ni ẹ̀ náà ń bolo tó ń gbọ́rọ̀ àdìsí rí. mọ́mí ẹ ó kó aṣọ jáde ọ̀dà àánú pọ́npọ́n wọ́n fẹ́ máa hó tẹ́sí kọ́ máa rún mọ́lẹ̀ kọ́ máa o wọ́n á ń wò wọ́n aràn pé ẹ jáde lọ dáadáa náà á mọ́mí èrè ó fi kò fi lọ lɛ mi kódà bẹ́ẹ̀ bá láwọn ọ̀gbà wọn náà ò ní gbà ẹ̀mí níyàtọ̀ ó tún ṣe màmá rẹ̀ ti ẹ̀ ń bùkátà kọ́kọ́kọ́ aṣọ jáde kí wò ó tó mọ̀ pọ̀ yẹ kó bá fọṣọ. sẹ́wọ̀n kí gbogbo orú àwọn àwà burúkú náà lọ́pọ̀ lọ́wọ́ àwọn èèyàn lọ́yà yàwó sọkọ lọ́yà ọmọ sí bàbá lọ́yà ọmọ sí ìyá nísìnyí kálukú ti mọ̀ ká gbé yìí o bàbá àwọn yìí iná ni máa ń lò láti fi sàlùwàlá so kò yẹ kí kásàfẹ́kù omi inú àgéyìn gbà kan bí bàbá àwọn tó bá sì fẹ́ lọ ṣe fúsárì omi inú àgéyìn náà ni ó lò kálukọ́ wa sì ṣe kò ń wòlíì ẹni ọba nídìí omi ọlọ́ọ̀bù ni bàbá wọn ń kòwé mà o àbí ìyá wọn tó bàbá ìṣòro àdìdé gbà tó rí pọ́ńbù kátàgé bóyá bá lù àlá bóyá fúnpọ̀ ń fẹ́ lọ sí gá àbọ̀ ń fẹ́ lọ sí fúsárì gbà tó gbé àgé òun gbà lẹnìkan náà àwọn ọmọ wa fura tó wá rí pé àgé sì fo ni kò sómi ọ́ sẹ̀sẹ̀ mà pé kò sómi ń bẹ̀. bàbá tí wàá gbé nǹkan rẹ̀ kọjá agbára rẹ̀ lọ ìyá ti gbé nǹkan rẹ̀ kọjá agbára rẹ̀ lọ ń lọ bí tí ó ti gbogbo ẹjọ́ wá ẹjọ́ àgbègbè kìnì wa gbègbè kìnì wa gbàdúrà káàrí ókè tó bá gbé ọba yẹ kí wọ́n bá ń rọ mí sẹ́ńgbà tẹ́mi bá tó gbàgbé lọ ẹ̀kọ́ ọ̀ma. ṣé Ibn Abbas lórí kánábì ńlọ gbígbá lọbi tí ó ti bomi ni àbí kánábì ó tó di kó tó dìde ló ti bá a rọmi kábẹ ìdùnnú ńlá lélẹyìn kódà ẹni tí wọn bá ṣerú rẹ fún olóòní mọ bí àwọn àdúrà ńláńlá ṣe ń jáde lẹ́nu àní tó ṣerú eléyìí báyìí Ọlọ́run kó náà gbọ́ bùkátà rẹ wọn Ọlọ́run gbogbo pọ́njú gbogbo sòrò tí máa ń bẹ wájú rẹ nínú ìgbésí ayé bá mú kó tó bá mọ lórí eléyìí tọ́lọ́run bá gbà ó kó oríire ni lọ́n á lọ́n pọ́n ìyá rẹ lé ọ̀n pọ́n bàbá rẹ lé àwọn náà ni ó gbà bọ́ wọn ni ó lọ fọ́ àwọn náà bàbá tún kó aṣọ bàbá tún máa wá ayá ni etí ń lò édú wọ́n tún máa kó sí wọ́n máa fẹ́ ẹ wo kó tó kẹ̀ àwọn ọmọ sì máa wòran àwọn máa lọ wọ́n máa bọ̀ wọ́n lè gba máàtì kan bẹ lónìí bó tilẹ̀ jẹ́ pé mo jáwọ́ èèyàn wòran bọ́ọ̀lù máa bọ̀ tẹ èyí tí wọ́n ń ṣòwò tẹlifíṣàn náà sí wà attractive mo fẹ́ lọ wo máàtì dáàdi mo ti jáde lọ <laughs> bàbá ṣe bàbá ń fẹ́ ẹdú nídìí ayọ̀ tí ó fi lọ sọ àwọn ọmọ àgbà àwọn ti sáré lọ wo bọ́ọ̀lù ok káàpẹ̀rù ilé wọn lọ wo bọ́ọ̀lù wa darí lọ wá gba pé bàbá rẹ ti kú ṣé yóò dùn kò dùn lọ títí ọkàn lè fi rọ́ọ̀bù sójú kó máa sunkún mọ̀ láti fi pé ah oh sorry daddy i'm very sorry. mi dẹ̀ rí wọn gbà mí jáde pé wọ́n dẹ̀ fẹ́ lọ sọ abẹ́rẹ́ nǹkan mẹ́rin mi dẹ̀ rí wọn eléyìí túmọ̀ sí pé èyí sọmọ dáadáa èyí sọmọ dáadáa ọmọ dáadáa yóò máa bá àwọn òbí rẹ̀ gbé wàhálà àwọn kú yóò máa bá wọn wá ìdùnnú kún ìdùnnú nù gbèsè ayé mo gbó nǹkan tó jẹ́ nǹkan àbànújẹ́ ìdààmú tàbí pọ́njú kò ní jẹ́ kó bá bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ pàdé eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́wọ́n wọn náà kíyèsí wà rẹ̀ kọ́ ọmọ tí wọn náà ń ṣe ibi tó tún á lé sí ni pé irú tí wọn náà ń ṣe mà lọ́gbà irú tó ń ṣe lọ́gbà hmm. torí àwọn ọmọ tiẹ̀ náà wọn ò ti dé wọn sì lè ti dé onídìíkẹ́nìkan kan ta wọn lólobó pé bàbá yín rúdù sí grandpa rẹ̀ kò ní ìdí ọkàn rí pé àwọn náà bí ìgbà tí nǹkan kan ń remote control tiwọn náà ni kí wọn mọ ah, ká kìnìún náà ṣerú kìnìún báyìí rí ha ah, ọlọ́run kò yẹ kí kíní yìí kọ̀ntínú nu fámìlì yìí ọ kọ̀ntínú tí wòye kú torí pé ìwọ náà ọ kọ̀ntínú ẹ̀ fún dájú ẹ̀ tó fi kú ni kò sí ẹ̀kọ́ kọ̀ntínú mọ̀ gbàtẹ́sán ké nítorí délé kónkálukó ké sára kónkálukó ké sára ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ bàbá màmá ni ó mọ̀ gbalẹ̀ tí ó mọ̀ gbalẹ̀ tí ọmọ ṣe ẹ̀kẹ́ ẹ̀kẹ́ tí ọmọ kọjá lọ tí ò ní ṣe bí tó ń rẹ́ níbọ̀dì. ókè talẹni tó yẹ ká ṣe dáadáa sí jù talẹni tó yẹ ká bá ká bá ká bá sẹmí ká bá ṣe pọ̀ lọ́nà tó rẹwà jù wọn ní bàbá ti yà wọn tí wọn bẹ nu pé wọn bá bàbá rẹ wọn bá yà rẹ ṣe lọ́nà tó rẹwà jù bàbá tó rí ń dò ìyá tó rí ń jókòó tó tiẹ̀ lè sálámà kí wọ́n gbọ́. òkè tó bá ní ìhùwàsí burúkú tó burú jù lọ kó o ṣe sí wọn lọ kó burú jù bá náà lọ ni bàbá rẹ joko màmá rẹ dìde màmá rẹ joko ọkàn kan sàlàm àlè àwọn ọmọ àwọn sọmọ yìí sàlámà àbí ọ̀sàlámà abẹ́rẹ́ nǹkan mẹ́ sàlàm kótó wá di pé àwọn kó fún lágbá ni wọ́n gbọ́ wọ́n gbọ́ owó ǹjẹ́ kó o ti máa béèrè ìkà wọ́n fẹ́ nǹkan lọ́dọ̀ tí wọn ké ní nàmbà tá a ti tú wọn yà àmọ́ tó bá kan ọfẹ kí òbí rẹ kọlọkọ ní kí wọn. nígbà tí kálukú wá jí lójúmọ́ kan èèyàn mélòó lọ lọ kí òbí rẹ aláǹtẹ̀lẹ̀ súnà fa lókè súnà náà lọ kọ́ wa ká máa ṣe garagara sáwọn òbí wa gan èèyàn mélòó lọ lọ kí òbí rẹ wọn ò ní okúnlẹ̀ báwọn asalaamu alaykum wa rahmatulah ẹ káàárọ̀ bá mi. mo bẹ lọ kọlọ́n túbọ̀ jẹ́ àárín pẹ́ lórí dáadáa àwọn tó ti dá náà rọ yín ọlọ́run nígbàjẹ́ ètò kù díẹ̀ káàtó ọlọ́run bá tẹ̀síbi tó dáa gbogbo àdúrà yín àtẹ̀tẹ̀ǹsì lórí wa àtẹ̀tẹ̀ǹsì lórí àti gbogbo ọlọ́run gbà ẹ dákun ṣé bàbá sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ bá ń rà pé ẹ wọn sọdọ àmọ́ òkúnlẹ̀ nàá sọyẹ́lì kó àwọn ọmọ náà ti yọ ọmọ burúkú ọmọ tó ti ya kántàfì kò fẹ́ gbọ́rọ̀ náà ó fi ń wò fún àtòbí òun irọ́ làwọn àwọn òbí ń gbà tó jẹ́ pé àwọn náà máa ń lọ àwọn tó a ọmọ òbí abájọ bẹ́ẹ̀ wọn máa bá fẹ́ jọ máa rẹ fóbi rẹ̀ yóò yíwà rẹ̀ padà nípa yóò yíwà rẹ̀ padà ẹ̀yin ẹ̀sìn máa wo nǹkan ìgbà tí mọ́tíláṣí ń dọ̀tí tó mú gbalẹ̀ kọ ọmọwọ̀ gbà nítorí ni pé padà gbalẹ̀ ọjà kankan náà ẹbí wọn náà ni tó ń finú fèrè tóbi rẹ ibi tó ti lọ fẹnu gbolẹ̀ ńbẹ wájú ńbẹ wájú bóyá olè bára rẹ ń bi pé wọn lọ fi ọsọdọ àfa kan pọ fẹ kí o àbá ó pò tó láyè rẹ kódà ọmọ mi ò tún máa gbé ha gbogbo tí lè ṣe fún bàbá mi gbogbo tí lè ṣe ó tún máa ṣe kò tún sẹ́ni tí ó sọ pé o ṣeun wọn tún máa fún ọ ní àwọn ìpín ńláńlá ni bí àwọn ọmọ akéwògbẹ̀yìn ayé àwọn ìyàwó abánu àwọn ọmọ kọ́mọ dáládì ń gbà àwọn ọmọ kò ní sàlùbáríkà ìyá ìkìlá ṣe tó tó báyìí tó ọba tó sọ̀rọ̀ mẹ́rùn. àbá rẹ náà bẹ́ẹ̀ fẹ́ gbogbo wọn bí dé àlọ́pọ̀lọpọ̀ iná lọ́ọ́ á láàárọ̀ lọ́ọ́ máa kọjá lọ. ó ti kúlẹ̀ tó ti fẹ́ fẹnu wọlé lẹ́gbẹ̀ẹ́ kọ́tà. Ah, sunna pọn alẹ púpọ̀ àmọ́ pọ̀lọpọ̀ ọmọ yìí rẹ wọn a máa ṣe sunna yẹn lò wọn á fi wá ń dasa kàkà kọjá pé wọn lọ sí dáadáa sóbì rẹ wọn lọ sọ́dọ̀ wọn sálámà ó kí wọn káàárọ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó dáa tó dáa ha òbí gan bọ́ bá jáde yóò tún máa dunnú pé èmi lọ́nà fún lọ́mọ dáadáa yìí ṣé èèyàn mélòó lòbí tiẹ̀ lè sọ fún bẹ́ẹ̀ nìyí àbúrò kó wò ránu owó òfò tó bá fún bàbá rẹ iná ní ogun àmọ́ pé èmi lọ́lọ́run fún lọ́mọ dáadáa yìí owó ránu owó òfò èèlò lowó náà tá ànákọ́tán. àníká bímọ tó lẹ́kọ̀ọ́ ó ní bàbàrà owó kíni ta lọ fẹ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kó tó di pé àgbàdo tiẹ̀ dá yìí ọlọ́run ti ṣe ń dákùkọ kálukú náà ń jẹ bàbá rẹ jẹ màmá rẹ jẹ tóbi wá jẹ́ pé ńgbà tí wọ́n dé ẹni wọ́n tó mú oúnjẹ fi sẹ́nu ká fi ẹ̀kọ́ ká fi kún ọ̀rọ̀ wa débi pé òbí tí èsè súnà gan yọ fẹ́ sí ha asebi súnà ṣe rí ni kódé títí ẹ máa yí àmì náà nígbà àwọn bàbá bàbá náà lọ́rẹ̀ àwọn màmá màmá náà lọ́rẹ̀ ha ètò máa yí àmì lẹ́nu pọ̀ ọ̀rọ̀ ọmọ mi ni pé ilẹ̀ bá ti mọ́ ó sì wá wọ́n sálámà yóò máa sọ àwọn àwọn ọ̀rọ̀ tó ṣe pé làákàyè pọ̀ tẹ́lẹ̀ máa wí. tó a máa wọ́n máa wò pé ayọ̀ lọ́pọ̀lọpọ̀ mi ṣe ògbé àgẹ̀nì is it is it is it is is, is he not my dad is your dad tó lẹ́kọ̀ọ́ sí ọmọ abú is, is, is she not my mom sí wọ́n sọ màmá di mom sí lórí waznu pepsi a'udhu billah wọ́n máa fi bàtà tẹ ìyàmú mọ́lẹ̀ wọ́n máa fi gbòyà lójú wọ́n sì ní ká ẹsẹ̀ dáadáa sí wọn. bíjá iná ti mọ̀ pé àwọn ọmọ tí ò ní lẹ́kọ̀ọ́ ni bó màmá ṣe wá di mọ́m sí bàbá di mọ́m sí. ṣé ẹ ń tẹ mọ́m sí láìsí tẹ pọ́p sí láìsí náà lẹ́ẹ̀ máa hu ẹlẹ́kọ̀ọ́ sí. sùn lè lásàfi ṣẹ̀dí ọ̀bánilọ́kànjẹ́ wàláhì ọ̀bánilọ́kànjẹ́ ẹ̀yin ọmọ òun gbà mí tí ọmọ mi bá wọ wàhálà pẹ̀lú àwọn òbí rẹ̀ wọ́n lè pè wọ́n lè jẹ́ kó ń lọ pè àbí kọ́ran ni bá a pè ẹ jọ afẹ́kẹ́ bá wa bá ẹnìkan sọ̀rọ̀ ni kí ló dé òun àti àwọn òbí rẹ̀ ń fa wàhálà ni lórí àlò ìjáàbò àlò ìjáàbò lórí àkúnlẹ̀ àkúnlẹ̀ àìmọye náà sọ pé a lè dá sí a lè dá sí nítorí tá a bá fi lè lọ dá sí inú àwọn òbí yẹn dùn wípé àwọn ẹni tá a ti fẹ́ dẹdẹ ti pẹ́ lọ́lọ́ mú wa rọrùn ẹ̀yin lẹ́ ń ṣì àwọn ọmọ wa lọ́nà ẹ̀yin lẹ́ ń kọ́ wọn sí wa ẹ̀sìn là ń kọ́ wọn o wọ́n á pa à ń ṣì àwọn ọmọ àwọn lọ́nà àwa là ń kọ́ àwọn ọmọ àwọn á sáwọn pé kí wọ́n má gbọ́rọ̀ sáwọn lẹ́nu torí gbogbo ń táwọn pé fún ṣe wọn ò ní ṣe wọ́n sọ fún àwọn stars àwọn kan wọ́n ti sọ fún àwọn pé ẹ̀sìn ọba mu ok ìtàn yóò tó a rí i pé bọ́bá dá sí i ó rí i pé gbogbo oró tó wà nù àwọn òbí wọn kọ̀ jáde wọn dàlù wọn ni nítorí pé ọmọ tí wọ́n fẹ́ gbèjà náà ṣé bí tẹ̀sí ni wọ́n fi ń bá wọ́n sọ̀rọ̀ ní ìsìn pé torí pé ọmọ yẹn kúnlẹ̀ torí pé ọmọ yẹn ń lo hijab àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ́ ẹ bá wọ ọ́dẹ táì ẹ rí i pé ọmọ ò níwà kankan tẹ́lẹ̀ náà ti ya yakuya sáwọn òbí rẹ̀ lọ́wọ́ tẹ̀sí wọn wá fi wá fà wọ́ tó bá lọ jẹ́ pọ́ ọmọ dáadáa ní tọ́jú ọmọ gidi tó náà láwọn àwọn alákùnrin tí Islam mú wa òbí kan àti rí kó fúnlẹ̀ fáwọn òbí kan àti dààmú pé ọ̀n hijab rẹ̀ ebi wọ ni ọ̀n lára rẹ̀ wọ́n ló ń ti ń tẹ̀lé Ọlọ́run tọ sátìjọ jẹ pé turu Ọlọ́run ló ṣe ń ṣe nítòbí ọsàn fún ọ ni májọ jẹ kárí mi. àmọ́ ẹ ti rí i pé àwọn ọ̀wà burúkú rádaràdá ń bẹ lọ́wọ́ wọn àwọn òbí wọn kún kankan. ṣé tábàtì wọn tẹ̀lé ó túmọ̀ sí pé àwọn àtàwọn bàbá wa ti yá wa ti rọ̀. sọ àlè kan máa ṣe bó bá ṣe wù wá a máa anyhow. wọn lè pè wá ká dáhùn ebe lómi wà sẹ́kẹ́ bàbá rẹ̀ màmá rẹ̀ ti ránṣẹ́ sí wọn àjọ gbójú kan náà báwọn fẹ́ rí wàláì lómi ọ̀sọ̀ọ̀sẹ̀ mẹ́ta tí ò ní wà. oṣù láǹ tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam ni àwọn èèyàn tó ṣe dáadáa sí jù láyé àwọn náà ní bàbá àti ìyá ìyá gan wọ́n tún ní tiẹ̀ ó tún lékele lẹ́ẹ̀mẹ́ta sí ti bàbá. ṣé làwọn ń ṣe ayé ti dá ayé fóònù tẹ ẹ bá rí miss call tọ́ alátọ̀dọ̀ bàbá àti ìyá yín tẹ́ ẹ pè wọ́n padà ọ̀pọ̀lọpọ̀ ní pè wọ́n padà tí wọ́n bá mọ̀ pé táwọn pè fún wọn bá important wọ́n tún tún pè ní tí ọmọ sọ fóbi rẹ̀ nù àmọ́ tó wá pé ọ̀gá rẹ̀ lẹ́nu sẹ́ni àbí títsà rẹ̀ ń sùkúlù àbí lẹ́kítọ́rà rẹ̀ ń yunifásitì àbẹ́ nìkan tó fẹ́ bá sánà sẹ́ lọ́kàn rọra sẹ́ pẹ́rẹ́ tó sì palẹ̀ kan náà àfà tí ọba ní kírẹ́dìtì yóò wòwò ya ṣe ẹjọ́ ẹyá mi ní hundred naira mo fẹ́ ra káàdì torí ìpè kan wọlé kọ wọlé kọ wọlé àbẹ́yìn lórí pírí kọ wọlé ọ yọjú ni dípò kan sọ pé ìpè kan yọjú torí tó bá wọlé lẹ́kùn ti sí ó ti wọlé àbẹ́lẹ́ yìí yọjú láti ojú fèrèsé ni yóò ti máa pè ha ẹ sà mo rí miss call yín ni miss call báwo that is not a miss call. ni wàá mọ̀ bóyá ẹ fẹ́ pass information kan ni bóyá instruction kan ni bóyá la ilaha illallah òbí rẹ ò sì kà wọ́n kún. ẹtún ti fẹ́ ṣe tọmọ tí bàbá rẹ̀ ń bá sọ̀rọ̀ àbí ìyá rẹ̀ ń bá sọ̀rọ̀ ọ wá rí i pé sampo ń sọkọ̀ tí ò lọ́rọ́ kan pa fóònù mọ́ ọ létí pépè má dá mi láwọn ọmọ tó fẹ́ wà lìjẹ́ náà nù nítorí délé yìí ẹ jẹ́ ká jẹ́ káwọn òbí wa gan mọ̀ yàtọ̀ ní ti dáadáa láàrin ọmọ tí ń ṣe súnà àtàwọn tí ń ṣe bídà débìí pé òbí púpọ̀ gan tún máa pe àwọn ọmọ wọn pé òwò tí lágbájá ni lágbájá ti ń tẹ̀lé súnà ó rí bí ṣe ń ṣe sáwọn òbí tiẹ̀ ni sọ̀n gbariwo tiwọn orí kí wọ́n pariwo rí tọ́ pé eŋti àwọn òbí rẹ̀ ń fẹ́ kó ṣe wọ́n èyí sọ fún tí ó fi ṣe. tó bẹ́ẹ̀ lọ yẹ kárí jàmá tó bá jẹ́ pé a bá fẹ́ tẹ̀lé ní tábìlì tí ń sọ o ẹni tó yẹ kó o ṣe dáadáa sí jù ìyá rẹ̀ lẹ́yìn náà ìyá rẹ̀ lẹ́yìn náà ìyá rẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá kan bàbá rẹ̀. tọ́ ìgbà wa tó tún tẹ̀lé lẹ́yìn. Abu Huraira yìí kan náà ló tún gbà wá anabi sallallahu alayhi wa sallam ó ní raghima anf thumma raghima anf thumma raghima anf imú rẹ̀ ó gbolẹ̀ lẹ́yìn náà imú rẹ̀ ó gbolẹ̀ lẹ́yìn náà imú rẹ̀ ó gbolẹ̀ yẹn ni pé yóò tẹ̀ yóò fà tẹ́tẹ́ dì yóò kan àbùkù yóò sì rí ìwọ̀sí àtẹ tani man adraka abawayhi indal kibar ẹni tó bá àwọn òbí rẹ̀ méjèèjì ní ìgbà wọn ti dàgbà dògbó ahadahuma aw kilayhima bóyá ọ̀kan náà méjèèjì lọ bá bẹ̀ ọ̀kan ti kú àwọn méjèèjì lọ́ba ọ̀kan ló ti gbó ọ̀kan sì wà ní ọ̀dọ́ àwọn kìlẹ̀ ìhìnmá báwọn méjèèjì ló ti dàgbà má lọ́wọ́ falam yadkhulil janna tọ́wá kùnà láti wà lìjànà a ẹ̀tẹ́ yẹ olóyè kan máa pè ní ẹ̀tẹ́ yẹ nítorí lásìkò yẹn àwọn òbí yẹn ti lẹ́ gidigidi àbóbi tó ti gbó yẹn ti lẹ gidigidi sàṣà ní nǹkan tí ó lè dá ṣe fúnra ara rẹ̀ má yóò máa bùkátà ẹni tí ó máa bá gbégbá tí ó máa bá gbá wò ẹni tí ó máa ṣèkẹ́ṣègẹ́ rẹ̀ ẹni tí ó máa tùnú tí ó máa bá sọ̀rọ̀ tùnú tó bá wá rẹ́ nìkan tí ń bá ń bá ṣe ń fẹ́ yìí àwọn àdúrà ńlá ńlá ńlá ńlá tó dáa tó dáa tó rẹwà tó súnwà ni wọn máa jáde lẹ́nu ètò túmọ̀ sí pé àyè àti sóríire ńlá ni fún ọmọ ṣùgbọ́n ìgbà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ làwọn ọmọ máa ń sáfòbì fún ìfẹ́ súnmọ́ wọn nítorí pé ó lè ṣeéṣe kọjá póbi yẹn wọn àtún ní kọ́ńtrol má lórí ikùn mú wọn kíkùn wọn máa sàn wá wọn ní kọ́ńtrol lórí ìtọ́ ẹnu wọn mọ́ ìtọ́ máa jáde lẹ́nu wọn lè má ní kọ́ńtrol lórí ìtọ́ àtìgbẹ́ mọ́ kéèsì ń bù wọn yàmà wọn bù káàtẹ ní tí ó dúró tiwọn tí ó tọ́jú wọn so ìgbà yẹn kálukọ sá gbaná ni kálukọ máa wá wá wí gbaná lọ́pọ̀lọpọ̀ ni wọn máa sá lọ Àbújá ẹni tí ó sá Èkó tí ó sá lọ oníjẹ lè sá lọ Kánò Kaduna ó ní interview kan tó ń pa àwọn fún un fẹ́ lọ wádìí ìgbà tí ó jẹ ẹ gbọ́dọ̀ fóònù ò dé wádìí o kìí ṣe kí wọ́n sọ kọ́lá ní ọjọ́ mo fẹ́ lọ wádìí ìgbà tí ó jẹ wọ́n á lọ sódì di Kánò Kaduna torí kọ́mọ́bà àti tẹ̀sìn bàbá rẹ̀ yìí náà torí kọ́mọ́bà àti tọ́jú ìyá rẹ̀ náà àmọ́ bẹ́ńtí ń hùwọ̀ fún un yóò máa fọhùn sílẹ̀ fẹlòmíì nínú àwọn ẹni tó bá jábúrò rẹ̀ wípé àwọn property àwọn nǹkan àní àwọn òbí àwọn àwọn kí wọ́n máa mójútó kí wọ́n máa sọ kí wọ́n máa jẹ kọ́wọ́kọ́wọ́ kàn kí wọ́n máa sọ fóònù nù o lọ́nà tó ṣe pé tí bàbá mi bá ti kú àfa ẹ nígbà bí bàálù lọ́wọ́ yọ lánìí tó bá ti láàánì gbogbo ọ̀nà tí ó fi kó gbogbo dúkìá rẹ̀ torí wọn ní tẹrin bá ti wó yíyọ làwọn ọlọ́bẹ̀ máa yọ̀bẹ̀ oríṣiríṣi ọ̀bẹ làárín jọ kú erin ọlọ́kan ọ̀jọ̀kan èdè láti erin jọ sàrà bàbá ti kú kálukọ́ ọmọ wa mọ́wọ́ nù ìyá ti kú kú gbogbo olè ọyọjú nù ó kì í kí wọ́n tó kú yìí ńkọ́ màtá dàgbà tá ń bùkátà àmójútó ńkọ́ ṣé wọn mọ̀ pé tí àwọn òbí rẹ̀ bá ti dàgbà débì kan wọ́n lè má lè dáwẹ̀ mọ́ tọ́jú pé sàn bá ń tẹ́ máa wọ́n dì mí ẹ̀yin ló kù tẹ́ máa mú tó wẹ́ẹ̀lì tẹ́ máa fi bá wọn tẹ́ máa fi bá wọn fọ ara wọn tẹ́ máa fi bá wọn nu ara wọn sẹ́yìn mọ̀ pé èèyàn máa rùn èèyàn máa rùn bàjẹ́ ìwọ náà lè tíra ẹ̀rẹ̀ kọ́ máa wẹ̀ fọ́sẹ̀ kan wò lórí kí tọba wọnú mọ́ṣáláṣí báyìí gbogbo ọmọ ẹ̀sìn nítorí pé téèyàn bá ti wẹ̀ èèyàn máa dìdàkudà ọrùn burúkú ní ọmọ jáde lára rẹ̀ sẹ́yìn fẹ́ kí àwọn bàbá yín màmá yín ó di bẹ́ẹ̀ ẹ máa tọ́jú wọn ẹ bá wọn àti tọ́jú tiẹ̀ náà ń gba àròndò rẹ̀ ṣé wàá lè san táwọn ti fún ọ ò lè san tó gbogbo eléyìí ẹja kéèsì wọn ni ọ̀tẹ̀ ẹ́ yóò fà tẹ́tẹ́ bì ẹni tó bá òbí rẹ̀ láyé tí ò wá tara àwọn òbí rẹ̀ tó ti dàgbà láyé tó wá kùnà láti ṣiṣẹ́ àti rálẹ̀ dáná wọ̀ lára wọn. ẹni tí wọn àti bàbá rẹ̀ sì jọ ríra wọn báyìí wọn àti ìyá rẹ̀ wọ́n jọ ríra ìpèníjà ńlá lélẹ́yìí o o sojúṣe fún bàbá ẹ̀ o sojúṣe fún ìyá rẹ̀ nígbà wọn wà láàyè kí lọ́ọ́ fẹ́ wá ṣe tán bá kú kí lọ́ọ́ fẹ́ ṣe tán bá kú ó dàbí ẹni tí ò rí dáadáa ṣe láàyè ni tó wá ní mo dá dúró díjọ́ gbèǹdé nítorí pé bí ọmọ nǹkan náà mi kìdá ọ̀rọ̀ hù khamsina alifasana nígbà tó jẹ́ pé òdi wọn ọjọ́ gbèǹdé alùkìyàmà náà ní fifty thousand years wọ́n ti ṣe gbogbo àwọn sẹ́tò wọn ò rí ṣe tẹ́lẹ̀ adúrú ọjọ́ wọ́n ń tan ara rẹ̀ dànù. téèyàn bá ti kùnà láti lè ṣe dáadáa sóbì rẹ̀ kí wọ́n tó kú kí ló fẹ́ ṣe fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti kú. ilé ìjẹba Abu Hurairah radiyallahu anhu ó tún gba ẹgbàá wá ìwà ọlọ́kùnrin kan qala ya Rasulullah ó ní ìrẹ̀ ìrántí ọlọ́run inna li qarabatan dájú mo láwọn mọ̀lẹ́bí kan o asiluhum wa yaqta'uni èmi á máa lọ bá wọn ṣùgbọ́n àwọn àwọn á máa yẹra fún mi èmi ń ṣe kókun ẹbí ọmọ jà jíjà làwọn ń jà. وأحسن إليهم ويسيئون إليه èmi á máa ṣe dáadáa sí wọn àwọn àwà tó dáa tó sùn wọn ni mò ń máa hù sí wọn ṣùgbọ́n àwọn àìdá ni wọ́n máa ṣe sí mi o wà á ṣèlómọ ànìhàn èmi á máa ṣàmúmọ́ra fún wọn màmá ṣàfaradà lórí àwọn àwà jákujàku tí wọ́n bá ń hù sí mi wọ́n yẹ jìhálù nàálẹ́ ṣùgbọ́n àwọn wọn wà rádaràda wọn wà kọ̀dá kọ̀tọ́ làwọn máa ń hù sí mi. fọkàn anabi sallallahu alaihi wasallam sọ pé la in kunta kama qult tó bá ké bó ti ṣe ròyìn ara rẹ lọ bá rí pé ìwọ ọ máa lọ bá àwọn mọ̀lẹ́bí iye kan àti ara rẹ nígbà táwọn ń yẹra fún ọ. ó ń ṣe kókun ẹbí ọmọ jà àwọn ń jà dànù ó ń ṣe dáadáa sí wọn àwọn ń ṣàbúrú sí ọ ó ń ṣàfaradà fún wọn àwọn ń hùwà láìlẹ́kọ̀ọ́ sí ọ tó bá yẹ pé bó o ti ṣe ròyìn ara rẹ ńlọ bá rí tó sì jẹ́ pé n táwọn fámìlì rẹ ṣe sí ọ náà ló wí òfin kún fẹkẹ ẹnàmá tó ṣe fòhùnmọlẹmẹlẹ níṣẹ ni ọ̀rọ̀ rí ọ dàbí ẹni tí ń fún wọn tí ń fún wọn ní. Eru gbóná mu ọ dàbí ẹni pé eru gbóná ló fún ọ tó bá ń fún yàn ní gbó gan ló ni wọ́n tó ni fún ọ a á ni wọn kó sí ọlọ́nà wọn kó sí ọlọ́nà ẹ mọ̀ pé yóò padà pààyàn náà nítorí pé yóò di ọ̀nà mímí. kìí ṣe bí eh, wọ́n ti pè àmàlà tọ́ ó tún ajá gbígbóná eru gbóná lọ rọ sí wọn lọ́nà ọ̀fun yẹn ni pé wọ́n dára bọ̀ wọ́n tí wọ́n bá wọn àwọn ni wọ́n ti ra wọn. ولا يزال معك من الله ظهير عليك ما دمت على ذلك ألا kan ò ní yé bẹ pẹ̀lú rẹ o látọ̀dọ̀ ọlọ́run yóò máa ràn án ṣe lórí wọn wọn ò ní rí ọgbẹ́ ṣe yóò máa ràn án ṣe lórí wọn orí ara wọn yà máa ṣe lópin ìgbà tí wọn bá ti ń ṣe dáadáa bó ti ṣe wí o. eléyìí fi hàn wá pé sókun ẹbí pọ̀ kìí ṣe ìṣe ntọ́ ọba ṣe fún mi lọ́gbà in Islam yìí pé òun gbà lérò pẹ̀lú kẹsùkùn ẹbí pọ̀ nítorí mọ̀lẹ́bí lè má ta ìdásí ọ Islam lè má ta ìdásí àtẹ̀ntó ṣe dáadáa sí ọ àtẹ̀ntó ṣe ọ dáadáa ní Islam ní kí wọ́n máa ṣe sọ. ẹnì kan fẹ́ rí ọ gbogbogbò àwọn ọmọ jẹ̀rán apá àwọn fẹ́ rí ọ àwọn kan sì ní ká gbogbogbò bá tẹ̀ pé wọ́n kan wo olórí ibú lòtú gbọ́dọ̀ pé mọ́ lọ́tọ̀ bá tó pé mi èpè ní wọ́n sẹ́ fún ọ. bẹ́ẹ̀ ni mọ̀lẹ́bí mi ṣe ìwọ mẹ́tì torí tiwọn kó wá yẹra fún un gbogbo ní ti ń túmọ̀ sí pé wọ́n ń sunkún ẹbí pọ̀ nìkan ọmọ rẹ̀. tọ́ eléyìí ẹ jẹ́ ojú àdìsí tó mú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ń tó ba ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí jẹ́ sọ́jà kan ẹbí òun náà ní pé ẹni tí kálukú bá ṣe fún mi lòun náà gbà tàǹbà kanu ẹni bá béèrè mi ni wọ́n béèrè ẹni bá wá mi lèmi náà wá lọ lẹ́yìn òpè mi èmi náà ò ní pè é bẹ́ẹ̀ bá ló kún ó bẹ́ẹ̀ bá sì lọ fà ọfà lẹ́yìn náà àgùdọ̀ ọ̀jọ́ lọ́dọ̀ gẹ̀ẹ́sì kí la fẹ́ kọ́ sọnù ilé kálukú tó gbé ọlọ́run sá ti mọ́ ilé ẹnìkan bẹ́ẹ̀ nìkan yorùbá lẹ́bù nù. tí òbí bá ti ń sọ̀rọ̀ eléyìí jáde lẹ́nu níwájú àwọn ọmọ tiẹ̀ náà àwọn ọmọ wọn tó máa wò pé gbogbo àwọn fámìlì wa àwọn èèyàn rádaràda ni wọn ní nídìí láti wá ẹnìkan ká torí dáàdi mi ga látòjú ayé wọn ti fi hàn wá. <laughs> bàbá òní máa pe òun gan ti fọ́lì o òun ti dọjọ́ ọ̀la gbogbo àwọn ọmọ rú a gbọ́dọ̀ kíyè sára gbogbo bó ti lè wù kéde òyédè àìgbọ́ra ẹni àìfẹ́ rí mi ara ẹni látà kọ́ wà láàrin ìwọ àtàwọn mọ̀lẹ́bí rẹ má jẹ́ ọ jẹ́ ọ̀rọ̀ tẹ́ máa gbé sórí tábìlì níwájú àwọn fámìlì jẹ tẹ́ǹjọ́ ń gbé ní bí ìyàwó bí ọmọ rẹ̀ nítorí pé ó lè jẹ́ pé àlọ́ lásán làwọn gbọ́ wọn ò ní láǹfààní àti gbábọ̀ mọ̀lẹ́bí wọn wàá fọ̀ láéláé ṣebí òní tí mọ̀lẹ́bí rẹ̀ ò ṣe dáadáa sí ọ̀lọ́ ń sọ̀rọ̀ tátùnṣe bá dé lọ́la kọ́ ó lè jẹ́ pé bó ti ṣe lẹ́nu láti sọ fún wọn pé àwọn èèyàn burúkú ni gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ó lè tún má lè lẹ́nu láti sọ pé gbogbo àwọ̀ tó wà o gbóngbóngbóng tó wà á ti yanjú ẹ o àti ṣe dáadáa síra wa ó lè má láǹfààní àti lè sọ ntọ́ba sì kú lórí ẹ̀ táwọn ọmọ gbọ́ làwọn ọmọ náà gùn lè lẹ́nìkan bá dé ní ìsọ́ni ọmọ bí mo ṣe jẹ́ ni ẹ ṣàlàyé ara yín ni ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ tó ti rójú rẹ̀ kójú rẹ̀ dàbí ojú bàbá rẹ̀ àbẹ́ mi kọ́ àwọn èèyàn máa ń jọra wọn kí ẹni tó jábúrò bàbá rẹ̀ gbọ́n bàbá rẹ̀ pé dàbí ìgbà tí eléyìí àti bàbá mi fà kankan náà ni wọn wọn á ní ọmọ mi ni ah, ẹ ṣàlàyé ara yín <laughs> ẹ̀rọ kéka ti dàrú bẹ́ẹ̀ adúrú mi ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ọba sálàyé ara rẹ̀ kọ́ gbàgbé ẹ̀ torí mi ọmọ ẹnìkan kan mọ̀lẹ́bí mi àtẹni tí bàbá bá ti fi hàn mí kó tó kú à nǹkan dàrú mi mo tẹ́mi àti bàbá rẹ náà ti sọ wábi rí ẹ̀mí gbà ẹnu nǹkan dàrú torí ẹ ẹ máa gbìyànjú láti jẹ pé ó dàgẹ́ bí ọkọ àtìyàwó ni torí yín bá pé ní gbogbo ọjọ́ tí àìgbọ́ra ẹni yé bá fi lè ṣẹlẹ̀ tí ẹ bá fi lè fa wàhálà tẹ̀ ń fa lọ́nà tọmọ òfin ní mọ̀ pé wàhálà ń lọ ẹni ó ti dáa jù nítorí pé ọmọ lè gbà lọ́kọ́ má gbà bọ̀ mọ́ kó rí bẹ́ẹ̀ ṣe ṣe gàràngàrà wàràwàrà tó léyàwó rẹ̀ ká pẹ̀lú tó gbọ́dọ̀ ń rọ́sọ́ ọ̀wé ló ń lọ ní wọ́n kí ni sáà bàbá àti bàbá yìí sáà bàbá àti bàbá yìí ẹnìkan bá rọ amú kó òfin kọ́mọ́ sojú rẹ̀ ẹ ti parí ìjà o ẹ̀ǹtí rẹ́rìn síra ẹ̀ ẹ̀ǹtí gbogbo ẹ̀ ọ̀wé ìtọ́mọ ti rìn ní ọwà lórí ẹ̀ pé àwọn bàbá àti yóò ẹ̀tù àti sáná ni wọ́n ò fi dọ́kan fẹ́ràn ara wọn dilẹ̀ sórí torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn nǹkan tí ọba ti kẹlòmíì ẹ mẹ́jọ máa rí ẹ mẹ́jọ máa tasí létí nítorí tí ẹ̀ máa ti ń sọ nǹkan tí ó kàyàn tààrà ní ìsìn létí rẹ̀ tó bá fẹ́ràn yín yóò sọ wàhálà yín dìde ẹ̀ yóò máa bá yín bá ẹni tí ó sẹ́jà ó wá lè jẹ́ pé ibi tí wọ́n bá onítìín jáde ẹ̀yin gùn ní lè bá jáde bẹ́ẹ̀ wọ́n máa máa gbèjè èèyàn tí wọ́n máa bá yàn pa àyàn téèyàn ọ̀ràn wọn sí pé kí wọ́n pa wọ́n máa gbèjè èèyàn tí wọ́n bá yàn ṣe ẹni tí èèyàn jọ ní gbólóhùn aṣọ léṣe tẹ́ ẹ̀ rán wọn. ní àlọ́ ti jẹ́ pé ah, láṣà nínú ìgbésí ayé gbogbo yẹn lọ́tà gbogbo yẹn lẹ́ni tí ò gbá tiẹ̀ tó náà gbá tiẹ̀ ìwọ̀nba ni ká máa sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ìwọ̀nba tó ráwọn tó bá fẹ́ràn tiẹ̀ wọ́n bọ̀ jíṣẹ́ kọjá bí tó ọ̀ràn wọn kọ́dà bọ́ ọ̀ràn wọn ṣẹ́ wọn jẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí kìí ṣe gbogbo gbàlà ni wọ́n máa ń dá márùn kìí sì ṣe gbogbo èèyàn kọ̀ọ̀kan tó wà nù mọ̀lẹ́bí ní máa ní sùúrù àmúmára àtàfáradà wípé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí kó lè bá a tán ọ̀pọ̀lọpọ̀ máa pé bádìí ẹ bá dùn lóògùn ni wọ́n pọ̀ lẹ́yìn so àwọn ọmọ yìí yìí èèyàn tuntun tuntun làwọn ní tí ẹ bá ní kí wọ́n ṣe làwọn máa ṣe ọ̀nà tẹ́ bá ní kí wọ́n tọ̀ ni wọ́n máa tọ̀ ẹ má sọ̀rọ̀ mọ̀lẹ́bí yín láì dá lójú àwọn ọmọ yín torí àwọn náà ni wọ́n padà di mọ̀lẹ́bí fáwọn ọmọ yín bí ọ̀já àwọn àwọn ọmọ wọn wọ́n jọ sáyé so àwọn ọ̀jọ̀ jẹ́ nǹkan kan náà pé fámìlì ni wá fámìlì ni wá tẹ́yìn bá ti wá fi ẹnu gbóró tẹ́ ti sọ ọ̀rọ̀ ẹnìkan láì dánú wọn wàláhì títí tó ní kálukú wọn ò fi kú ojú burúkú ni ò tóbìnrin bá ti lè sọ̀rọ̀ ẹnìkan láì darí nínú fámìlì yín à kò sọ́fẹ̀ tó lè fi wẹ̀ ẹ máa gba ọ̀tá báàmì gbà tí yẹn sọ máàlì bàbá kò lẹ lọ́wọ́ náà ní pé bàbá ọ̀tá wa ó tún máa sọ fáwọn àbúrò ọ̀tá <laughs> kí ló wá ṣe tó fi dọ́ta wa èèyàn tún ní béèrè ọ̀tá wa ni ẹni tó yẹ pé tó fojú bàbá rí kí bàbá tó kú ṣé bàbá náà ok yọ gbà wàhálà bá bẹ̀rẹ̀ torí délé ẹ gbìyànjú láti wá àtúnṣe fún gbogbo àìgbọ́ra ẹni yé tó bá fẹ́ ṣẹlẹ̀ nù mọ̀lẹ́bí yín gbogbo bíi tí ọ̀rọ̀ mọ̀lẹ́bí ti fẹ́ dàrú ẹ tètè wétò síbẹ̀ ẹ wá sọ ẹnu yín burúkú gidigidi. Gidi, gidi ẹ má máa fẹnu yín sọ tí máa ń ṣẹlẹ̀ láì dáa láàrin yín àtàwọn mọ̀lẹ́bí yín létí àwọn ọmọ àti yín nítorí kí generation ti ń bọ̀ náà lè bá dàgbà lórí dáadáa kọ́mọ̀ bá jẹ́ pé ara wọn nìkan ni wọ́n fẹ́ rí sẹ́fẹ̀yìn náà ti rí ọ̀pọ̀lọpọ̀ nísì wípé oníkálukú nínú àwọn ọmọ tí bàbá bàbá àti màmá ń bí nìsí oníkálukú ò tún ríra wọn gan mọ́ o ò rí bọ̀dá rẹ̀ o ò rábúrò rẹ̀ wọn kàn ń sẹ̀mí tiẹ̀ nìkan ni àtìyàwó rẹ̀ nítorí so nuclear family ní kálukú ń gbé ká wọn à ronú extended family wọn má ẹni tó tún jẹ́ immediate brother rẹ̀ o fẹ́ ní connection pẹ̀lú ẹ̀ níbi táyé oke tó bá yẹ pé bọ̀dá mi àbúrò mi tó yẹ pé bàbá kan màmá kan àbí bàbá wa kan náà ìlọ́pọ̀ wálẹ̀ èmi ò fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ìfẹ́ máa ti ń ṣe ìfẹ́ rí i ṣé wọn béèrè àbúrò bàbá mi ẹ̀gbọ́n bàbá mi lọ́nlọ́ ọmọ àbúrò bàbá mi ọmọ ẹgbẹ́ ẹ̀yin ti tìǹà ju mo rò tó súnmọ́ ń kọ́ àkókò wọ̀ nítorí fà á náà ní ilé ayé tà ń lé àìrònú tọlọ àìrònú tọlọ náà ni ó fi jẹ́ pé ẹ̀san ńlá nígbà fẹ́ni tó bá gbéra láti ibì kan tó wá lọ sílùú òdì ibòmíì tó wá jẹ́ pé kókó ti ń gbé e lọ náà nítorí ọmọ ìyá rẹ̀ tó wà ń bẹ̀ tó fẹ́ bẹ̀wò nítorí tọlọ ọ̀rọ̀ ńlágbára torí kíni tó lóore kan tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ni àbọ̀ fẹ́ sànà dáadáa kan tí ó ṣe fún ọ ìní kankan tó mo fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ju pé ọmọ ìyá mi ni lọ mo sì fẹ́ràn rẹ̀ ju ọ lọ. ẹ̀fẹ́ nìkan ti ṣe bẹ́ẹ̀ rí kánà ní sọ̀rọ̀ àrísọ́lá ni ọlọ́run amálẹ́kà sí lọ́nà tí sọ fẹ́ lọ gba nǹkan kan bẹ́ẹ̀ ni àbórí kan ló fojú sùn ó ní kò sí mo kàn fẹ́ràn rẹ̀ ju ọ ipò náà fẹ́ràn rẹ̀ torí ẹ nísìnyí kápẹ́jà ń bẹ láàrin wa àtẹnìkan nu mọ̀lẹ́bí rẹ onítàn nísìnyí wọ́n á ń gbé potascom ní Yobe ìwọ́n ti wà lÓgbómọ̀ṣọ́ ìjà sì ń bẹ láàrin yín tọ́jọ́ pé ẹ̀fẹ́ ríra yín ọkàn wọ́kọ̀ ni lọ́ba di potascom ìgbà tó nà dá àgán Nàìjíríà lẹ́wọ̀n ìrìn odidi ọjọ́ kan ni kátó wá pé lónìí tọ́nà ti di tọ́dà bóyá ìṣèjọ́ méjì lọ́nà àbí tọ́ka àbọ̀ lọ́wọ́ adébẹ̀ wọ́n á ń béèrè à ilé ọmọ ìyá mi mọ̀ ilé ọmọ ìyá mi mọ̀ ń béèrè o sì fi rẹ́ni tó mú ọ lọ́bẹ̀. ṣé òun náà máa ìjà tí ń bẹ láàrin yín ni àbí ọmọ wo tábìlì wàhálà tó ṣe tó fi débì? tí yóò sílẹ̀kùn pé ẹ wọlé ni àbí ó gbẹjá jókòó níta ń bẹ̀ tó bá bá wa òrẹ́rù bá mi kọ́ ọmọ fún ògùn lẹ̀ yóò bá lẹ́kùn. ẹ rí i pé tí ọdẹ orí bá ṣe ń dà láàmú gbogbo ẹni tó bá wà ń bẹ̀ wọ́n mú balẹ̀ nítorí rẹ̀ láàmú ọmọ àyà rẹ̀ wọ ọwọ́ látòdìdí lé bó tiẹ̀ wọ wá dúró wàhálà tó ṣe lọ́nà kó tó débí. oní ọba bẹ̀rẹ̀ sí rẹ̀ ńra ara rịọ ọba bẹ̀rẹ̀ sí ní o ó lè má gbà tí ó dì ma tí ọba jẹ pé kòrónà wà dà yà bọ́dá mi àbúrò mi má bínú ṣetọ́ọ̀nì ṣetọ́ọ̀nì lọ́fẹ́ dàrin wa rú ọwọ́ wàhálà tí wọ́n fojú rẹ̀ ọlọ́run ti fi gbogbo ń tọ́ torí àwọn sọ pé ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ gangan ní sokùn ẹbí pọ̀ èyí sẹni tí ń lọ bá wọn nígbà táwọn fẹ́ rí o èyí sẹni tí ń lọ pàdé wọn nígbà táwọn náà tẹ́wọ́ pé àwọn fẹ́ gba àwọn fẹ́ pàdé rẹ̀ o èyí sẹni tí wọ́n ń gbé kọ́ọ̀lù rẹ̀ ńgbọ́ bá pè wọ́n tó náà ń gbé tiwọn o ẹni tí wọ́n máa pè ní olùsokùn ẹbí pọ̀ ń lẹ́ni tó pé tipátipá ní fi ń rí i ṣe wọn ò fẹ́ wọn ò fẹ́ rí wọn ò fẹ́ gbọ́rọ̀ eléyìí ni wọ́n máa ń pè ní olùsùnkún ẹbí pọ̀ lẹ́yìn eléyìí ni wọ́n mú adéfì Abu Talha wá a sì ti sọ àti ṣàlàyé rẹ̀ ṣáájú nípa pé owó rẹ̀ tó dáa jù ó fi ṣe sàrà ó sì sọ fún anabi sallallahu alaihi wasallam pé ntànàbí bá fẹ́ fi ṣe kó fi ṣe bẹ́ẹ̀ làwọn sàhábà rí àwọn ò jẹ́ kílẹ̀ ayé ó múmú láyà tiwọn so àwọn mọ̀ pé táwọn bá fi gbogbo nǹkan ní àwọn including ẹ̀mí àwọn táwọn bá fi ilẹ̀ fanabi sallallahu alaihi wasallam tánàbí ọba fi kú ó pé àwọn ju káwọn mú nǹkan yẹn lọ lọ torí ẹ̀ nǹkan tí wọ́n ní ọ̀jọ́ wọn lójú dípò pé wọ́n wàá fi ṣe nǹkan tá a lè tì síwájú ìfẹ́ tí wọ́n ní sànàbì Muhammad sallallahu alaihi wa sallam kọjá àkọ́kọ́ ànábì ò fojú sí tó wà lọ́dọ̀ ẹnìbọdì kò sí tí ó fi sí ànábì èsì jẹ sàrà Abu wa ni mo fẹ́ fi dúkìá tó mọ́ jù yìí nínú tí mo ní tó mọ́ jù yìí mo fẹ́ fi ṣe sàrà anabi yẹn ti jẹ sàrà tó ti kọ́ mọ̀ pé anabi yẹn jẹ sàrà wọ anabi ni mò ń fẹ́ kọ́ ọ ná síbi tó bá yẹ tí ó mú kí ìlọsíwájú tó lámì ọbẹ̀ sísà báwọn sọ̀hábà ṣe ṣe mú kátàrà wọn ká fi kátàrà wọn ká fi ẹ rí i pé lónìí àwọn èèyàn táwọn ń jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nínú tiwọn ẹ̀mí ti kú ẹ̀mí ti kú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ṣetán láti ṣe dáadáa fẹ́sùn Islam kò sì dà wọ́n láàmú gan pẹ̀lú pé Islam lọ wájú kọ̀ lọ wájú kọ̀ kan bíi bára àwọn fẹ́ gbà ní. ẹ̀rí pé láyé lójú ayé ànábì sallallahu alaihi wasallam èèyàn mélòó ni wọ́n á ń tọrọ bárà lọ́dọ̀ ànábì èèyàn mélòó ó kéré kódà tí èèyàn bá fẹ́ ṣe síra ike èèyàn mélòó lọ́wọ́ á nǹkan lé ayé lọ́dọ̀ ànábì péjì rẹ̀ ò ní pọ̀ kò ní pọ̀ rárá nítorí pé ànábì ti kọ́ àwọn èèyàn wọ́n ti wà train lórí kéèyàn ó ní àyọkà tó ń ti pé láyé ìgbà yẹn ìyá ń jẹ àwọn èèyàn kọjá sísọ lọ ọ̀pọ̀ àìmọye wọn tí wọ́n bá ró ń jẹjẹ lọ́sàn-án mi ọlọ́run ló tún mọ iye ọjọ́ tí wọ́n ó tún tó rí nǹkan mú lọ sẹ́nu. ẹ̀yin ò rínú àwọn àdìsí mi tẹ́bi ọmọ pa àwọn sọ̀hábà ń bì yọ ọmọ pa àwọn sọ̀hábà ń bẹ̀ yọ ọmọ pa àwọn sọ̀hábà lágbọ̀n bí tóníkálukú wọn wà ronú pé ẹja lọ bí àná bóyá lè rí nǹkan kan tá jẹ kù mẹ́. àwọn eléyìí ó rìn pàdé àwọn eléyìí gbọ́dọ̀ ń lọ ọ̀dọ̀ àná ẹ̀yin gambo lẹ́yìn náà lọ ilé ànábì náà kí ló wá sẹ́yìn náà ti sẹ́yìn náà níta àná láàmú wọ́n tún rìn kó àwọn míì náà àwọn ló sọ pé bí yín náà nì nígbà tá ànábì gan fúnra ara rẹ̀ náà ti jáde ńlé tóun náà tún wò pé bóyá tó tá a lọ lè sọ abébà bóyá lè rí nǹkan kan jẹ́ ń bẹ̀ kò wọ́n bá pàdé pẹ̀lú ànábì náà sallallahu alaihi wasallam pé ah, sàásì nǹkan wa ànábì ah, àwọn wa ti yà wá سبحان subhanallah nàbẹ ànábì yẹn sallallahu alaihi wasallam wọn á lè délé kan wọn á ní oúnjẹ díẹ̀ kan lọ́wọ́ àmílíkì díẹ̀ kan lọ́wọ́ wọn á gbé wa wọn àbí o sì ṣàdúrà sí wọn àní kálukú yín tẹ́ bá lè lọ kọ́kọ́ fọnú ẹ lọ fọnú so ẹ máa jẹ ní títítítítí tí yóò fi kó tó nǹkan fa ó lè jẹ pé oúnjẹ tí ò ju ìdajì àdéhùn lọ èèyàn ti pé fọ́tì ṣé ọ̀kọ̀ọ̀kan láàpin ráìsì ni àbókèlè kọ̀ọ̀kan kálukọ́ wa jẹ́ jẹ́ jẹ́ wọ́n á rí kó oúnjẹ tá à ń jẹ òsún dínkù nínú mọ́jísà nàbì sallallahu alaihi wasallam kí ni mo fẹ́ fààyọ ó náà ní pé àwọn èèyàn máa ń tọ́tọ́ láyé ìgbà yìí wọ́n yí ànábì lẹ́nu àwọn bá abẹ náà kókó wá o torí tí o bá fún wa lówó la ti fẹ́ sìn á ẹni ká máa sẹ̀sìn kò sówó bó la ti fẹ́ ṣe é. àgbẹ̀ yorùbá ní tí wọ́n ti fún mi lówó ńlá èsìn ọ́ abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ <laughs> ẹgbẹ́ tí ìbá sí ọ ìwọ náà ló ṣe ń sí torí o fún mi lówó sá torí o lè ṣe sọ láti láì ṣe kíni láì lówó o lè ṣe síyá láì ṣe kíni láì lówó ọ̀daràn. ẹ wá yìí sùn gbogbo ẹni tí wọn ti ń bá yẹn sọ̀rọ̀ lọ yorùbá lẹwọ bára wọn máa ti lọ́dọ̀ yìí bá pàtẹ bá ti dé àlùsùn náà nítorí pé bẹ́ẹ̀ bá ti ẹ bá kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tán ẹ sọ pé káwọn ọmọ máa gbígbà kólóká ẹ dáwó fún àfa ọ̀hún torí ọkọ̀ àfà epo láàrọ̀ sí i láti lè délé epo kápẹ́ torí pé téwù ló ní mọ́tò àbí ẹ̀kọ́ ni wọ́n gbowó ọjà kan náà láti jọ ṣe kí ni làǹdọ̀ ná ẹ̀mú nǹkan jáde. pé gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tá a bá ti ṣe ká máa gbowó lọ́wọ́ wọn rí pálọ̀ sún náà ṣe wọ́n ti wá wò pé àwọn lówó ni àti ìyàn bá lówó kọ́ wá pé ọkàn máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ lọ níbi táyé lédè lónìí. <laughs> oníkálukọ́ máa sọ pé ẹ̀dọ́ ẹ̀sàkùsọ ọlọ́run hmm, ẹ̀sìn gidi ni ẹ̀sàkùsọ ọlọ́run ọlọ́run ti apá mi tó ti gbé lérè hmm, ìrànlọ́wọ́ kan mọ̀ ń wá hmm, mo sì ń bẹ kó lòyìn àlàyé owó náà lẹ́ ń jó owó kan ló ń so ìgbà táwọn ti ń bá yín sọ̀rọ̀ lọ àti àti àti àti dáràn àbí ẹ̀kọ́ ni láti gbọ́dọ̀ tó máa kówó fún yín ok àwa ń kọ́ yín bẹ́ẹ̀ sì wà lìjánà níjẹ́ ò lẹ́ wò sùsù pé ah, bàbá tí ń jẹ ń kọ́ wa bá sì wà lìjánà yìí báyìí ó náà ó mà nídìí láti máa jẹun àbí ẹ̀kọ́ ni kẹ́ ẹ dọ́gbọ́n lọ wákàntí wa kẹ́ kówó bẹ̀ sẹ́ ẹ dán orí àwọn pàìtọ́ àti rẹ́fúrẹ́mù sẹ́mi káwọn kọ́ mọ́lẹ́yìn tó ti wọ jahannama ní abẹ́ ẹ̀kọ́ ni ní sẹ́jú ìsẹ́jú bẹ́ẹ̀ ni aláàmù wọn máa pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ táwọn táwọn olórí ibú ọmọ kó ránṣẹ́ sí olórí ibú àgbà. wọn ò sì ní wò ó pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní bàálù mẹ́fà bẹ́ẹ̀ nínú àwọn pàìtọ̀ pàìtọ̀ ní nàìjíríà bíi ètò ní bàálù mẹ́fà wà ètò ti ra private jet ẹlẹ́ẹ̀kejì wà ètò ní mẹ́ta wà ẹ̀mẹ́sẹ̀sẹ̀ sọ̀rọ̀ àwọn lẹ́tọ́ ẹ pé bí ìgbà wọn ò ní wo pé wọ́n ti lówó àwọn ti sọ wọ́n tó lówó pẹ̀lú owó táwọn fún wọn o wọ́n tún yé kó owó ránṣẹ́ sí wọn kò kún sẹ́ńtà bí dábẹ́ mùsùlùmí lọ dáràn tó bá ti ń bá òyìn sọ̀rọ̀ lọ ẹjọ́ afẹ́ rí yín ní kí lẹ fẹ́ rí wa fún ẹjọ́ ìgbọ́wọ́lá lè bá yín kí lẹ fẹ́ wá sí mo rò pé yé tó dáa ti mọ àwọn tẹminọ́lọ́jì yẹn a'udhu billahi minash shaitani rajim ẹ̀gbọ́n tí sàábì ń wí ìwọ ànábì dúkìá ni ìwọ ni kò fi ṣe sàrà síbi tó bá yẹ bóyá lè ríru rẹ lọ́la ẹnìkan wà wà pẹ̀tọ́ akànú sáńbọ́ọ̀dù o bẹ́ẹ̀ náà ti ṣe ọlọ́ ẹ̀ ṣe báyìí ṣe báyìí owó sì ni gbogbo ẹ̀ nídìí ẹni náà bí tó bá yẹ bóyá àsọ̀rẹ̀ tìǹbù bóyá lè rí lọ́la àfàwọn mùnáfíkì àdínì wọ́n pàfẹ́tì nù mùnáfíkì àmọ́ kí ló ń ṣe kí ló fi dá sẹ́sìn kan lọ síwájú kò sí àfi mùnáfì. ẹ wá wọn sàhábà ti rí wọn ná ẹ̀mí wọn wọn ná dúkìá wọn kí islam ò lè lọ wájú ẹja tó bá lónìí ọlọ́run ẹlẹ́dàá wa ni lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun wa ma tunfiqu min shay'in fa inna Allaha bihi alim. ẹ lè rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ṣáájú kẹ́yìn inú tó ná nínú tẹ fẹ́ràn gbogbo nǹkan tẹ bá wá ná ọlọ́run fi yín lọ́kàn balẹ̀ mú garanti tó ju garanti lọ ọlọ́run mà ní parí kò nídìí pariwo rẹ kò nídìí kan fokọ rẹ sínú pé àwọn màmá wa ọ̀dọ́wọ́ wa o ẹ má jà ti ara àwọn màmá wa ká tẹ lọ́hùn dáadáa dáadáa dáadáa orí ẹ̀mẹ́ta ni wọ́n deserve ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kó tó di pa àtìkan fún bàbá wa ẹ̀kọ́ wa lónìí tún fi hàn wá wípé ẹ̀tẹ́ ńlá yóò jẹ́ ti gbogbo ẹni tó bá bá òbí rẹ̀ méjèèjì láyé lẹ́ni tó ti darúgbó tó wá kùnà láti rí dáadáa sí sí wọn eléyìí tó lè mú kó náà wà lìjànà. bákan náà a tún rí nínú ẹ̀kọ́ wa lónìí wípé ẹni tí ń bá ń tí ń bá ń so okùn ẹbí. E tí ń sá kọ́mọ́tọ́wò ń já nígbà táwọn mọ̀lẹ́bí ń rẹ́ okùnrin dànù tóun ò sì yéé máa sópọ̀ tí ò yéé máa sópọ̀ ìgbà táwọn mọ̀lẹ́bí ń hùwà burúkú ìwà burúkú ìwà rádaràdá sí ìwà dáadáa ìwà rere ló ń hù sí wọn ẹni tí ń ṣe àfaradà fún wa nígbà tí àwọn ń hùwà ìlẹ́kọ̀ọ́ sí i tó bá ti lè tẹ̀síwájú bẹ́ẹ̀ yóò rí àrànṣe ńlá gbà látọ̀dọ̀ lọ. àti pé pápá gan dáadáa tiẹ̀ tí wọ́n ń ṣe yẹn bí ẹni fúnni wọjẹ ni wọ́n padà já sí fáwọn mọ̀lẹ́bí rẹ̀. gbogbo eléyìí ń fi hàn wá bó ti ṣe pàtàkì tó ká má fọwọ́ rẹ̀ hẹ́ẹ̀hẹ́ mú ọ̀rọ̀ sísokùn ẹbí pọ̀. ṣíṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa kálukú pẹ̀lú mọ̀lẹ́bí tiẹ̀ ìwọ kọ́ lọ dára rẹ àwọn ẹni tó lọ ń kọ pé ẹjọ nǹkan kan náà ló ní kí yìí pọ̀ lágbájá yìí olórí ibú ni kò sí dànù kúrò mọ̀lẹ́bí tí o bá ti bàbá tó tán má bàbá tiẹ̀ tájọ jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò kí lọ́ pa abádéró àti tẹ̀lé akọ àwọn eléyìí náà ní tọ́ pa abádéró àti tẹ̀lé akọ bàbá rẹ̀ àti bàbá rẹ̀ tẹ̀gbọ́n-tàbúrò ni wọn. so kò síbò ṣe lè ṣe torí ẹ̀ ká gbìyànjú bíntín báyìí ní lágbájá fi kàn mí kò sí rẹ́ dànù ẹja ṣàtúnṣe ayé gan bíntín ni ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn àti mọ̀lẹ́bí wa a ní kò ní tán láéláé àwa gan tán láéláé á kú láyé ńjọ kó tó tún wá kàn kìyàmà ẹjẹ á gbìyànjú gbóngbóngbóng tí máa ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí wa ká máa yára sí àti parí rẹ̀ nítorí ìjọ tí ọba fi sọ́dọ̀ tiwa náà ká lè tún rẹ́ lómìnira nínú mọ̀lẹ́bí tí ó tètè yára àti parí rẹ̀ kọ́nà ẹlẹ́dàá kó tún mọ̀lẹ́bí oníkàlùkù wa ṣe kọ́ má já àwọn okùn ẹbí wa kọ́nà ẹlẹ́dàá wa á ti ṣẹ̀ á ti ṣe àwọn àṣìṣe tó pọ̀ lágbọn mọ̀lẹ́bí nítorí pé èèyàn ni wa ọlọ́run dákun forí jìn wá ọlọ́run dákun yááfi àwọn mọ̀lẹ́bí wa náà ọlọ́run má ṣe wá lẹ́ni tí yóò jákun ẹbí rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wọ́n ní ọrụ wo ẹ̀jẹ̀ ìbí ó lè jáde lára àwọn obìnrin dà tàbí pé ní nínú ẹgbà ya ńlá wa Aisha radiyallahu anha wọn tọka sí pé ogójì ọjọ ni lẹ́yìn ogójì ọjọ gbogbo ẹ̀jẹ̀ tó bá jáde istihada la máa pè ètò túmọ̀ sí pé tó bá ti ogójì tẹ́jẹ̀ yẹn ò bá dá kọ́wẹ̀ sí pé nǹkan míì ti wọ̀ ọ́ nígbà tá a rí ìmáàmù wa Malik rahmatulahi ọ̀rọ̀ ogójì ọjọ́ yẹn ọ̀nà lọ́rọ̀ ibn Hanbal àti alimami Shafi'i nínú ọ̀kan nínú ọ̀rọ̀ rẹ̀ méjèèjì. so gbàtà sí rí ìmáàmù wa Malik rahimahullah àwọn sọ pé ọgọ́ta ọjọ́ ni ọgọ́ta ọjọ́ wọn nítorí pé ọ̀rọ̀ nǹkan oṣù wọn bẹ nínú àwọn nǹkan tó ṣe pé nínú àti tá a lè máa tara rẹ̀ mọ iye ọjọ́ tó lè jẹ́ torí àdéhìí ológójì ọjọ́ yẹn àwọn ò rí so àmọ́ tá a rí tó ṣẹlẹ̀ tá a rí wọn náà nípa arúbìnrin tó ṣe ẹ̀jẹ̀ bí máa di ọgọ́ta ọjọ́ eléyìí ló sì wọ́pọ̀ jù kó tó bá pẹ́ ọgọ́ta ọjọ́ ni tó bá ti wá tayọ rẹ̀ gbà náà látò ní ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀lẹ́sìtì hàbọ̀ ẹ̀lẹ́yìn ẹ̀jẹ̀ ọ̀rọ̀ mànìkìyà so ṣùgbọ́n àdìsí àìsà yẹn rìwáyà kan wá ńlọ fà á la fi fi sí ara ogójì ọjọ́ yẹn ó ní wọ́n máa ń pa àwọn obìnrin láṣẹ tó bá ti pógójì ọjọ́ wípé dandan dandan ẹ̀jẹ̀ bí máa ti tán fún ọwẹ́ ajẹ́pẹ́ ní ẹ̀jẹ̀ tó bá jáde lẹ́yìn rẹ̀ ńkọ́ istihaba àdìsí yẹn ti fẹsẹ̀ nílẹ̀ náà. ìbéèrè kejì wọn láti Kwara arábìnrin orí wọn sọ pé ìgbà táwọn fẹ́ lọ sí nyc àwọn àwọn chéǹjì orúkọ ọkọ àwọn tó pa àwọn tó statement tó kọ àbá àwọn fún ọ̀nìmọ àwọn chéǹjì wọn ní sìn àwọn afẹ́rẹ́ sísà fẹ́ nyc fún empower tó kọ̀ wá gba ọkọ̀ yẹn wọlé àwọn fẹ́ lu sọ́ọ̀nìmọ̀ àwọn gẹ́gẹ́ kò gbá wọlé àti káwọn fi lu sọ́ọ̀nìmọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ àwọn èké wọn ní àwọn afẹ́ lò. ìyànkí ló dé tó gbà lọ́dọ̀ á lò ẹ̀kọ́ àwọn èèyàn yìí gbàdúgbò sálú rẹ̀ máa ń fi kí àwọn akọ̀ tí ọkọ̀ àwọn ẹni ṣe. kí ló dé tí ọkọ̀ sọkọ lẹ́nu ń bẹ̀rẹ̀ torí ìbéèrè yẹn kò dúró déédé kò dúró déédé nítorí pé ìgbà tó ti jẹ́ pé torí pé o lè ráǹfà nílé ayé kan náà ló ti màmá takùtọ̀ lọ nípa pé o gbọ́dọ̀ jẹ́ orúkọ ọkọ rẹ orúkọ bàbá rẹ náà lọ́ọ́ máa jẹ́ láéláé. torí NYSC ṣé wọn sọ fọlọ pé wọn lọ NYSC ló fà ó ló fi change ụkọ bàbá mi o tí mo fi fi tọkọ sí o èèyàn láwọn awí kan sọ fọlọ ń bọ̀ nígbà òkèèyà mi torí de eléyìí ẹ bàbá rẹ náà lọ́ọ́ máa pé deployment tó kọ tọkọ rẹ wọn nígbà kó ti nítorí pé wọn túláàsì rẹ láti ṣe bẹ́ẹ̀ tó bá lọ́kọ tó ń fẹ́ kó wọn deploy rẹ lọ síbi tọ́kọ rẹ wà so eléyìí ò pa dandan nítorí rẹ pé kó wá sọ orúkọ ọkọ rẹ di sọ́ọ̀nì so wàá lọ ṣe certificate of marriage so wàá ṣe attestation níbi tí wọ́n ti gbàgbọ́ wípé kìí ṣe ń tọ́ forge ìníwé ẹ̀rí yìí báyìí ó lè mú lọ bí kíbi wọ́n fi gbà wípé bẹ́ẹ̀ ni. orúkọ yìí ẹni tó lo orúkọ yìí ti lọ́kọ gbọ́fẹ́ kó ṣe kórúkọ rẹ̀ ráìmù pẹ̀lú tọkọ nítorí pé àṣà àwọn àkànnì ọ̀tàkọ̀ pẹ̀sìn ti wá so Nàìjíríà ní flexibility fún gbogbo eléyìí náà bóyá nìkan tó wà lórí káńtà òun lórí tiẹ̀ ha ní sọ pé tó kọ̀ bá ti dọ́gba òun ò lè gbá wọlé so láti ìfowó bèrè sí ẹni tí ó ti fẹ́ sílọ̀ wọ́n nígbà tó bá gbé aṣọ wá fún fún fún àwọn ìjáàbù àwọn ìjáàbù kéré bóyá lórí jíkà bí ní ìgbáyà wọ́n tó lẹ́tọ̀ọ́ láti fáwọn láti rẹ̀ lóhùn àwọn ìjáàbù. kí ló dé tó fi ní ọ̀ràn kí ló kàn ọ́ kí ló kàn tó bá gbé inú ilé rẹ̀ ní ti máa lò ń kọ́ wọ́n fẹ́ máa lò ń kíchìn ṣé ìjáàbù tí tó dé gbogbo ìlẹ̀ẹ́lẹ̀ náà ní ti máa lò ń kíchìn ilé wọn èyí ti ṣe face me i slap you inú fúláàtì rẹ̀ ni ó wà tí ó rọra fi kìnnìún ọjọ́ bó ṣe jẹ́ jẹ́. lẹ́yìn náà àwọn àṣejù ọlọ́run ọ̀bí ọlá ṣejù níṣẹ́ nìkan fẹ́ ra búrẹ́dì ṣé máa bí léèrè pé ṣé fẹ́ fi jẹ pẹpẹ súùpù lé ọtí ni àbí báwo. <laughs> náà. ìbéèrè wọn kì í ṣe pé kí ẹ bá fẹ́ ṣe fídíà lẹ́yìn Ramadan ṣé tó ti sọ́ọ̀bù ní kẹ́ẹ̀ẹ́sẹ̀ fídíà ti kẹ́ni. ẹ̀hán àbíkọ́ dárúgbó àbẹ́ni táàrẹ̀ ń ṣe tá a ti sọ̀rọ̀ tínú nínú kó lè lálàáfíà àsìkò tí ó kú láàrin tí irú àwọn ẹgbẹ́ ni ó ṣe mo lóyún àbí mo ń ma ẹ̀hìn agbọ́dọ̀ máa ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ ma máa ń sọ̀rọ̀ fídíò fídíò àánú béèrè obìnrin tó lóyún ni wọ́n béèrè àti ń ma so àá sọ pé àti ẹni ń ma tí oyún àti rírè ti ń rí ma kò jẹ́ kó lè kẹnu lónú gbèsè Ramadan ń bẹ lọ́rùn rẹ̀ yóò san padà náà gbogbo ìgbà tó bá ti lè ṣe yóò san padà so wọ́n ní ṣé ẹni tó náà wá ṣe sùyàmù Ramadan lèyìn ó fún abẹ́lò láti fún aláìní aláìní ló lẹ́yìn náà aláìní tí ò gbàdé èsì pé dìwọ́ ń bẹ fún ọ tó lè mú ọmọ sí bí dìwọ́ bá sì ń bẹ náà ó tún san padà náà. orí ìbéèrè mi láti brooklyn pàṣẹ wọn ní ìbéèrè àwọn ní pé ó ṣẹlẹ̀ pé arábìnrin kan fẹ́ lọ sí àjì ìgbà tó ń dé airport pẹ̀lú ọkọ̀ ẹ̀ tó lọ ọkọ̀ wà lọ jẹun wọn níbi tó ti lọ jẹun ní àwọn adigunjalè wọlé síbẹ̀ wọ́n yìí ti kópa ọkọ̀ yìí bẹ̀rẹ̀ wọ́n lè jẹ́ obìnrin tó lẹ́tọ̀ láti lè lọ sí àtìkọ́tẹ̀ sẹ́lifẹ̀rẹ̀ àjọ. kò ní lọ mọ́ kò ní lọ mọ́ kò ní lọ mọ́ yọ padà sílé yọ lọ sí àríkà ọlọ́run ti kàn án lọ́wọ́ kò tí ì wọ bàálù bàálù ò tí ì fò tó bá ti wọ bàálù gan tí ò tí ì fò wọ́n tún ní kó sọ̀kalẹ̀ sọ àmọ́ adúpẹ́ fọlọ́ wọn ò tí ì wọ bàálù á ń bọ̀sibọ́sí pé yóò fò yọ padà lé yọ lọ sí àríkà náà. ìbílẹ̀ tó bẹ̀rẹ̀ láti èkó wọ́n lè jẹ́ òótọ́ láti jẹ oúnjẹ ọjọ́ òbí ṣọgbọ́n gbé fún yẹn. kọtọ torí pé àjọ̀dún ọjọ́ òbí náà tọ̀ oúnjẹ tó bá wá bí ńkọ́ oúnjẹ burúkú ni bí àjọ̀dún ọjọ́ òbí náà ṣe jẹ́ àjọ̀dún burúkú náà.